هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi wa kafa. ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من تمسك بمنهجه واهتدى بهديه إلى يوم تغاب أما بعد فيا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله أكبر Ọlọ́run ọba ló tóbi jùlọ. Láàṣẹ ọ̀rìn yóò ṣàrí òkòókò. Kú sí nǹkan mí ìtàtún lè fi ṣakẹ́gbẹ́ pẹ̀lú Ọlọ́run. Láàṣẹ ọ̀rìn yóò ṣàrí òkòókò. Kò sí tó tún lè máa bọ́lọ̀ kọ̀m̀pìtì fún náà tó fẹ́ jọ́lọ́run. Allahu akbar. Ọlọ́run nìkan lọ́ba tó tóbi o. Láàṣẹ ọ̀rìn yóò ṣàrí òkòókò. Ẹ̀yin náà ráwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti halẹ̀ rí lórí ilẹ̀ bẹ láyé bí aláìsí. Allahu akbar. Àwọn míì ti lórí ilẹ̀ yìí dídí ìgbà tí wọ́n ti ẹ̀ dáyé rí. Allahu tó ṣì ìwé ìtàn kan wọn la máa fẹ́, "Ah, lágbájá lóòótọ́ máa tiẹ̀ nígbà ayé wọn." Allahu akbar. Ọlọ́run ọba tóbi o. Láṣẹ orin yóò ṣáàrì kò hú. Kò sí kankan náà tá a tún lè fi kẹ́kẹ́ pẹ̀lú rẹ̀. Wàlíkì wàlí mú líkì wàlí àmì wàlí kọ̀dàrí. Ẹ jẹ́ a máa ló dá. Fìlè kọ́lékì. Ọlọ́run ọba ló dáwọ̀. Fìlè kọ́lékì. Òun ló dáhùn tó tún dọ́sìn fún. Fìlè kọ́lékì. Eléyẹ̀ mẹ́sẹ̀jì tẹni tí ò sí lọ́hùn ni o. Fìlè kọ́lékì. Níbi pé ká dá. Allahu Akbaru. Ọba nìkan ṣe ní ṣe ọlọ́run, Allahu Akbar. Fìlè kọ́lékì wà lé mọ́líkì. A mo dúpẹ́ bó ṣe dá mi yìí o. Fìlè kọ́lékì wà lé mọ́líkì. Ṣé wọn náà dúpẹ́ lórí bó ṣe dá fínà kọlìkì wà ní mọ́lìkì. Èwo ló tún ṣe tó tún fi ń bẹ̀dẹ̀ dẹ̀tẹ́ lọ ń dá ẹjẹ́. Allahu akíbágún. Ọlọ́ni kan lọ́wọ́ tó dé. Bá ṣe oúnjẹ ṣáàrí kò hó. Òkè kan náà lẹ́yìn ọlọ́run àfọlọ́run. Fínà kọlìkì wà ní mọ́lìkì. Níbi ìlọlá lórí ẹ̀dá láyé ọlọ́run lọ́bọ̀ lọ́lá. Wálé ìnẹ̀ ámì gbogbo ẹ̀rí gbogbo ọlọ́lá ayé gbogbo onípò ayé gbogbo àtìlágbára gbogbo ọba ayé ó níbi ẹnu ọba aran lẹ̀ dé ará àdúgbò lè da ìlú rúmọba lórí àwọn èèyàn lè dá irúmọ lọ́wọ́ ọba lọ́wọ́ ẹ̀rú a máa pa gómìnà ń gbà míì nígbà táwọn èèyàn bá fẹ́ dà lúrú ẹ̀rù a máa bá pẹ́sẹ̀tì lúngbà ní ìpẹ̀lẹ̀ ṣùgbọ́n láwọn bá tó láyé àtọ̀run kò sí mímíkà ò sọ́mọ̀ mímíkà ò Ìlẹ̀kọ́lìkì wá ilé ológe. Ó, ìrẹ èèyàn mi gbà fọ́lọ́run ti ẹni kó máa ṣe o. Ilẹ̀ àmì. Tálẹ́ni tí tó ń ṣe ìpèsè jíjẹ mímu rọrùn fẹ́dà láyé.

náà tọrọ àlékún ọlá rẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ń bẹ ọlọ́pàá kó jọ wá púpọ̀ ṣàlékún àgbọ́yé rẹ̀ fún wa a tún wọ́n kíra wa káàbọ̀ lónìí sínú ìdánilẹ́kọ̀ọ́ wa ibi tá dídúró lánàá tá a fẹ́ parí ọ̀nà ni a ń ṣàlàyé nípa asbábù inhirafi náà sí an dínilá. asbábù inhirafi náà sí an dínilá. a ní àwọn èèyàn kankan eléyìí tí wọ́n ya tí wọ́n sá lọ eléyìí tí wọ́n jápa kúrò nínú Islam. alẹ́ lára àwọn excuse tí ò fẹsẹ̀ nílẹ̀ tọ́pọ̀lọpọ̀ máa mú wá àti ní kí wọ́n kó lè yẹn jẹ àwáwí lásán lélé yẹn ilé ìtawà ń sọ lánàá tí a fẹ́ yanjú rẹ̀ lè nínà ni ìnífẹ́ yòròyòrò ayé ìnífẹ́ èrò ìnífẹ́ ìṣàfẹ́ free ìfẹ́ free láti ṣe bó ti wọ́n ní àti ìgbẹ̀tànjẹ́ pẹ̀lú pàá àwọn èèyàn kan máa ń ṣe báyìí ó dẹ̀ ìmìnà dẹ̀ lè máa bá wọn ṣe àlìjọ máa ṣe. ìzàpílà làwọn mọ́ tẹ̀bí rùmọ̀ ẹ̀ẹ́zẹ̀lẹ́wọ̀rùn kan ló. ọlọ́run ní tẹ́lọ́ wá sọ fóru wọn pé tẹ̀lé tọ́lá bá kọ̀ kalẹ̀. ẹ̀ẹ́zẹ̀lẹ́wọ̀rùn kan ló. wọ́n máa sọ fún yín wípé. balina tẹ̀bí rùmọ̀ wàjáde náà àlẹ́ bá táwọn bàbá àwọn ń ṣe lánàá láwọn náà máa ṣe lọ. Àwọ̀lẹ́ òkè náà ṣe ìpánù yẹ̀dọ̀ ọmọ ìlà àdábì sàárín. Òun náà wá rí pé ìyáhun ti padà fò fẹ́ǹsì. Máa wà jáde náà alẹ́ ìyá bá. Òun náà wá sọ wá sọ pé Ápùtùrọ̀ sí ní mọ́mì náà, mọ́mì náà she was e, Ìgbà tó dẹ̀ pé tádẹ̀ ìyẹn ni wọ́n náà tó wá fẹ́ ẹ̀rẹ́kílẹ̀ tí wọ́n mẹ́dẹ̀ change báyìí tí wọ́n change sẹ́bá ẹsẹ̀kẹsẹ̀ náà ti bá kan ó tó dẹ̀ ń control millions of naira dẹ́bà rẹ̀ jáde-tì ni gate man rẹ̀ ó mọ̀wé bí ọ̀pẹ́ rẹ̀ ẹni àkántàntì rẹ̀ gbogbo àwọn tó ń bá ṣiṣẹ́ tó ń sọ sálárì fún ọmọ̀wé ni wọ́n. ọ̀lú bẹ́ẹ̀lì náà tẹ̀bí yóò. sórí má torí ipò fẹ́ nìkan láyé pẹ̀sìn ẹ̀ tì ó ń tọrọ ẹni padà máa. ọ̀lú bẹ́ẹ̀lì náà tẹ̀bí yóò máa wà jáde náà àlẹ́yìn àbá àná. tó ń lọ yẹn wàláhì wọ́n fi ẹ ṣe bísínẹ́sì ni. ọ̀lú jókòókò òru wà padà rí. bẹ́ẹ̀lì náà tẹ̀bí yóò máa wà jáde náà àlẹ́yìn àbá àná. ó wá ní tó ń bá lọ́wọ́ bàbá àwọn tí wọ́n ṣe lòun náà fẹ́ máa ṣe. àwọn ẹlẹ́wọ̀n kan náà ṣe ìpọ́n الشيطان يدعوهم إلى عذاب السعير Ọlọ́run bá ní èṣù ló ń invite wọn lọ síbi ìyà náà o. Àwọn ìlàókà ọ̀nà ṣe ń tọ́. Tó bá ti bẹ̀rẹ̀ sí ìrò èrò kèrò tó fi ń rò pé bẹ́yà nǹkan àmì ìtún dáa jù sáàmù lọ, èṣù ló ń sọ ló ń bẹ̀ sọ̀rọ̀ yà. Tó bá ti tó kò tó tó ronú pé advice yẹ, o mm. ti ń gbàmọ̀ràn èṣù nìyẹn. Ọlọ́run dẹ̀ kìlọ̀ fún wa ó lé wa sá níbi pé ká máa lọ tẹ̀lé mọ́rùn èṣù ọlọ́run kó bá wa sílẹ̀ nínú alukùránì lọ́pọ̀lọpọ̀ ولا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور ولا تغرنكم الحياة الدنيا ẹ má dẹ̀tàn jẹ pẹ̀lú yòròyòrò ayé ولا تغرنكم الحياة الدنيا má dẹ̀tàn jẹ pẹ̀lú tó bá ń ṣe pàtí àwọn atagilè gbogbo àwọn àmà jẹ́ dúnìyà. Ó ti ń wọ̀ jáàbù tẹ́lẹ̀ ló bá do gèlè. Wọ́n láàtẹ̀gùn ra náà kún mọ́ láyà tó dúnìyà. Ẹ náà bá tí ń lo makeup. ولا تغرنكم الحياة الدنيا الله أكبر ولا تغرنكم بالله الغرور الله يا ما تصدق تجد بلشي ما جاك شيطان يا ما جاك كتن جبال ولو كان الشيطان يدعوهم إلى عذاب سعير إلي جل رود دور ولا خير فيه لحيش إن لم يكن لأؤمن فيه دار القرار نصيب لا خير في عيش إن لم يكن لأؤمن كما سيوري kò kan. fi àìṣímúre ẹ̀rọ. nínú ìṣẹ̀mí ẹ̀dẹ́yàn kan láyé pé wáyé rí. lámì ẹ̀kọ́ là ó. ó wá wáyé kò wá ní ta fẹ́ kalẹ̀ yìí. ìdáwọ́ yìí fi dárí lẹ́kọ̀ọ́ gínà sí bò. kò ní pẹ̀lú bẹ́ẹ̀ tí bá lọ́dọ̀ ọlọ́run kò rí ìsìlámù ṣe kò rínà kí kò ráàrẹ̀ ìṣòro rọ̀mọ̀dọ́nù gbà. fi dárí lẹ́kọ̀ọ́ gínà ah! sí bò. Ah! Ah! kí ló fẹ́ mú dání jọ tó bá kú. Fà ìrìntà àjàbí onẹ́sà ooo. Táwọn kan bá ń ṣe mọ̀ pé. Fà ìrìntà àjàbí dúnìyà onẹ́sà ooo. Táwọn kan bá rí pé ayé jọ àwọn olójú wọn wá ń ṣe mọ̀ pẹ̀lú ayé. Fà iná. Dájúdájú ilé ayé tí wọ́n kó sẹ́ẹ̀dì tí wọ́n wá lójú. Màtá ọ̀hún kan nínú wá ìgbà wá ló kọ̀rí ìbò. Ọláyé ayé afán ni ìbátàgbà díẹ̀ ni. Ìlú wa sáwà ló kọ̀rí ìbò. Gbogbo ọtí yẹn ní láyé atánjáka, átà, kò sọ́gbọ́n tí yẹn fẹ́ dá sí. Ilé ayé atánjáka, átà. Ìtí ò ní tán náà ni ẹ̀sìn Ìsìláàmù rẹ tó rí mú kúrò láyé. Ìrún rẹ tó ń kí wọ́n kọ́ sí ìrìnṣẹ́ rẹ. Gbogbo àlọ́ tó bá gbà wọ́n bẹ ọkọ́ lẹ̀. Gbogbo iṣẹ́ ọlọ́run tó ṣe. Níta ń pè é padà gbogbo wa mójútó rèé o. ìwọ́n náà tó wà ní ọ̀rẹ̀ mọ́ kí ẹkú oríire ìjọ o àdánwò tí wọ́n náà tó máa fi sá lọ ọlọ́màjò débè ní àti ẹ o ẹlẹ́yìn ní ìta fi ń ṣàlàyé ọ̀rọ̀ fún gbogbo àwọn èèyàn wa àwọn ọmọ ya mùsùlùmí kankan ẹlẹ́yìn tí wọ́n ní àwọn náà jáde ju ọba lọ badil fún islam fún àdíkò sí sọ́lọ̀lọ́ àdíkò sí látara dé ìyàmbẹ̀ ọlọ́mbà kó jọ a máa máa ṣàdúrà fún wọn ni ọ torípọ́lọ́ ọlọ́bà ti máa fi ní mọ́nà ẹgbẹgbẹ̀rún wà sí tọba ṣe fún ìyàláyé tọ́lọ̀bọ̀ bá ti fẹ́ kó ṣoríire a sì máa gbọ́ náà ni ṣùgbọ́n gbígbẹ́ tọ́lọ̀mbà ti fẹ́ kẹ́ni náà ṣoríire a kàn ṣéjì ìpinnu rẹ̀ a ṣéjì decision rẹ̀ kí gan ni tó ṣokùnfà tẹ́ni tóun ò tiẹ̀ sí islam rí tó fi ń ronú pé kí lòun fẹ́ lọ sí ní islam náà kí ló dé tẹ́lòmí ò tiẹ̀ ṣe fẹ́ ní stress láti ṣe afẹ́ sọ kí ló fà á tí òfin fẹ́ ṣe é ó ní jìnnà alẹ́sìn ọlọ́run òdodo ni ṣùgbọ́n kí ló wá fẹni tí ò wá ṣòdodo tí ò ṣẹ̀sìn gangan tí ìṣẹ̀rí jìnnà yìí kí ló ṣe tí òfin fẹ́ ṣe é bọ̀ ẹni tí kì í ṣe mùsùlùmí ti sún rédíò mọ́ra ó fẹ́ gbọ́ ẹni yẹn náà ti jókòó dáadáa nínú mọ́tò rẹ̀ ó fẹ́ gbọ́ kó jẹ́ ti ẹ̀gbọ́n náà wàláì tàbá ṣàlàyé rẹ̀ fún ẹ wà á rí pé ohun tó ṣe ẹ̀rẹ̀ tó ṣe tí màṣí islam tẹ́lẹ̀. mo wá gbàgbọ́ pé tó bá gbọ́ ilé ìta fẹ́ sọ yìí pẹ̀lú àánú ọlọ́run islam á ń wù wá bẹ̀rẹ̀ sí ṣe wọ́n náà ronú wà wá kan tó ń ṣe yẹn wà á ka sẹ́gbẹ́ kan. àkọ́kọ́ ni rẹ̀ ní àdáàfù ìkọlẹ̀ ọ̀lẹ ń sábà aṣọ pọ̀lọpọ̀ ọ̀lẹ òròjú títẹ́ ṣe èmi náà ní ìsinmi tí wọ́n máa jí ní fẹ́ẹ̀rẹ̀fẹ́ẹ̀rẹ̀ lọ ṣàlọ́lá ṣe èmi náà ní ìsinmi tí wọ́n ti fẹ́ tọ̀ ní ìsinmi tí ṣe èmi wọ́n ti mìtara wọ́n ti máa lọ bẹ̀ wọ́n níbẹ̀ kan já nọ́mbà ni ọlẹ́yẹn ní ọ lára nǹkan ẹni ọ. Ṣàbúbá alẹ́ni mú sí ìtì ìnà máa tẹ̀dẹ̀ ọmọ ilé yìí. Tí ní ìsìn tí máa tó wá fẹ́ kírun, máa tún máa kírun, máa tún rùkú, máa sùjú dìbà, máa tún máa lò sí bẹ̀lẹ̀. Alẹ́ni mú sí ìkí. Ó ní ẹ̀tọ́ bá tún fẹ́ wọ tọ́lẹ̀ tó sọ pé ẹ̀sẹ̀ òsìn ni ó máa gbé wọlé, ohun tó máa ṣàdúrà àkọ́kọ́ tó wọnú tẹ́lẹ̀. Wọ́n ní ibi táwọn ṣètọ́ni máa ń wà àwọn èṣù àwọn tọ́n bá tún fẹ́ jẹun ọdún máa ṣe bísmìlá kan tó jẹun àti ah, hmm. kíní pọ̀ gan o ọlẹ́yẹn náà ni ọ̀ kábúwá ìnà máa ọmọ bí ilé ọlọ́ọ̀bá ló wo púpọ̀ ìnà owuwo púpọ̀ lára kábọ̀rọ̀ na máa tẹ̀lé ọmọ ilẹ̀ ọlọ́nà àwọn tí wọ́n ń bọ́lọ̀ ọwọ́rọ̀ ogun tí wọ́n fi ìsìlámúlẹ̀ tí ò ṣe ọlọ́nà ó ẹgbì wọn ni ọ̀ ń tó ń wọ́n ti wò wò sọ́tún wò sósì ọdún pé ah torí pé islam pàtíkà kúnnù islam rẹpẹtẹ islam kì í ṣẹ̀sìn ọ̀lẹ islam kì í ṣe ẹ̀sìn aláìfẹ́ kan ṣe islam kì í ṣe ẹ̀sìn olóròjú bí a bá fẹ́ ṣe wà ṣe nítnít apá àmọ́ mi wọ́n àti ẹ̀ máa ń ṣòpò sí àwọn yunifásitì kan sí first choice àti second choice wọn àgbà àwọn burúkọ ní skul yẹn lè gan o ah bẹ́ẹ̀ náà ní secondary school ah, mi ọmọ yìí kì ah, í fẹ́ wọ̀ bẹ́ẹ̀ ni àwọn street gan ní school yẹn àti wá sí àwọn ilé ìdàmú sí lẹ́ẹ̀kà àwọn ilé ìkàbọ̀ a ní ní ìsìn tí a máa bẹ̀rẹ̀ sí ah, àwọn òfin máṣe máa tẹ̀yọrọ ni kò tó fi kò sí kankan nínú sáàkì kò máa ṣe lè kò máa ṣe tẹ̀wọ̀n ohun tó wá máa rí pọ́kọ́ ṣe ohun tó dáa ni islam ní kò máa mutí ẹ̀hẹ́ ṣọ́ ti wá dáa náà tẹ́lẹ̀ islam ní kòkó máa wọ̀ ọkù wọ̀ máa ẹ̀fọ́ ti ara rẹ̀ wọ́dẹ̀ ní ọwọ́ sọ pé fún máyà pẹ́pẹ́pẹ́ tán pẹ̀lá sí òkè èṣìbèlèké ni arákùnrin kan pè bí ọdún mélòó sẹ́yìn ìwọ́n fẹ́ máa wọ́n eré káàkiri ìwọ́n fẹ́ ṣolóṣó kẹ́bọ̀ <laughs> inna lillahi wa inna ilaihi raji'un. yàtọ̀ alẹ́ mú ṣírí kí nà máa tẹ́dí ọrùn mi lẹ́yìn. ìwọ fẹ́ ṣaláṣẹ́wó ìwọ fẹ́ yọ̀mùtí ìwọ fẹ́ ta tẹ́tẹ́ ìsìláàmù dẹ̀ ní da ó fẹ́ máa ṣe ìṣẹ́ fẹ́ máa wù àbájẹ́. yàtọ̀ alẹ́ mú ṣírí kí nà máa tẹ́dí ọrùn mi lẹ́yìn. tó fà tó fi rò pé ìsìláàmù le nìyẹn ìsìláàmù lára ohun tó mú wá àwọn àfọ́ onígbẹ̀ àwọn bẹ̀dẹ̀ wèrè àfáà eléyìí táwọn náà wá legalizing tí ò sí nínú islamu tó wà ìlẹ́gà ọwá sọ ọwá sọ ní tó wà lẹ́gà lọ́dọ̀ tí wọn lára tí islamu tó wá sọ ní pé kò fàyè gbẹ́kú ma wá jó kiri ma wá kọrin kiri ọwá lọ kó nìkan wọn náà sáà ń pé wọn ní islam irọ́ lásán eléyìí tó lára ẹ̀sìn wa ẹgbọ́ yìí dáadáa májọ tàn ẹ́ májọ fi tí ò yẹ májọ fi kú ẹ lọ Allah májọ ọ̀nà àfà náà nìsín ẹlòmíì sọ pé eh, mo tẹ̀sí wọn lẹ́ẹ̀kan àfà kan tí wọ́n kàn pé àwọn náà kàn ní sinwọ́n lára ní bọ̀tà àwọn tẹ̀sí máa ń kó bàǹdèrè kiri tó máa ń lù kiri ah ọ̀nàdà ọ̀nàdà ni wọ́n ń ṣe that is the bitter truth. ọ̀nàdà ọ̀nàdà ni ṣé lọ́kàn pa fún ẹ pé wọ́n fi ìlú kí ànábì káàbọ̀ sí Mọ̀dínà wọ́n fi bàǹdèrè kí káàbọ̀ wọ́n láì pẹ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ìrọ́lásán ni ó mọ̀ tábà ànábì ṣe wọ Mọ̀dínà ni ṣé àwọn ará mọ̀dínà gba kọ́ọ̀lù pánàbí ti ń bọ̀ ní sọ́lọ́sọ́lá lẹ́ni tó jẹ́ pé kò wọ mọ̀dínà lójú fò ìgbà táwọn ọ̀tá fẹ́ tọ́lálàṣẹ́ ẹni mọ́kà lọ́lọ́ ní kó kúrò ńbẹ̀ fún wọn máa lọ ọlọ́ọ̀ ní kápá àti pa wọn rúnjọ́ náà ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ tún lọ fi tọ̀mọ́lẹ̀ kankan ní mọ̀dínà ó dẹ̀ fẹ́ fi fìtọ́lẹ̀ sí ní ẹ̀sùn Islam fáwa ní pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run á rí ìpèníjà tó bá rí hmm. pé níjà yẹn kì í ṣe tó kàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé kẹbẹ̀rẹ̀ sí dàrú ẹ̀yà ẹ̀sìn ọbẹ̀ tó pé dáwọ̀ ẹ̀rọ ní. máa sí yìí ọlọ́run nínú àwọn okùnfà yẹn náà sọ ni ẹlẹ́mìí ní ìsìn kò bá ti bẹ̀rẹ̀ sí ṣe Islam ṣùgbọ́n ó wá ń ṣe lára Hmm, ń ṣe lára kí islam kí ni gan kí náà ló wà ẹ̀nà ó wá rà àwọn tó ń ṣe ó wá rò pé ah, tí mi náà dẹ̀ ní kí bẹ̀rẹ̀ sí ṣe kí tí bá ní kí bẹ̀rẹ̀ sí ṣe táwọn ìrẹ́ máa wò mí bákan bákan jẹ́ kí bẹ̀rẹ̀ sí fẹnu bá jẹ́járe àníyàn rẹ̀ nìyẹn ohun tó wá fẹnu bàjẹ́ tó ti ṣe lára rẹ̀ àwọn ọmọ wa ní lára láti pé wá lóun fẹ́ ṣe ìyẹn lẹ̀ má wọ́rì má wọ́rì ṣorí ìlara tó ṣe ń pa rẹ̀ tẹ́lẹ̀ yẹn tí wọ́n pé tẹ́lẹ̀ náà téèyàn bá súnmọ́ yàn kan kó máa bá a ṣe tó bá sọ̀rọ̀ ẹ̀ láì dáwọ́ náà máa bá wọn sọ wọ́n máa bá wọn ṣe lára rẹ̀ mm-hmm. ṣùgbọ́n tó bá ti láǹfààní àti súnmọ́ á wàá change ohun tó wà nínú òrórí ẹ̀ yẹn mm-hmm. orientation yẹn á change impression rẹ̀ nípa ẹ̀nìyàn yàtọ̀ á change Hmm. bẹ́ẹ̀ náà ni torí pé ò tí máa ṣe islam ó ti bá wọn sọ̀sọ́ kú sọ́npa sí àwọn ti post ẹ̀ ó ti sọ́mbì kan àwọn èèyàn náà ti gbé ó ti gbé ó ti sọ́mbì kan ti wà ń bẹ̀ ti rìkọ́dì ìṣe ìta àdìlá ọ́n. Ìtò dájú ní kókó kọ́kọ́ palúmọ́ kó wà láàrin wọ̀tún wọ̀tún. Fàákù máa ń nàbí. Mọ́dẹ̀ sí sọ̀rọ̀ mùsùlùmí yẹn. Mọ́dẹ̀ sọ̀rọ̀ ìsìlámù àtàwọn mùsùlùmí yẹn. Èmi náà sọ́dí wọn náà. Màá dẹ̀ wo kí ló wà nínú ẹ̀ náà. Àdìlá ọ̀hún fàákù máa ń nàbí ṣe jẹ́sùn tó ti wọ gbogbo àgbáyé. Ó wá ń bínú rẹ̀ ó ṣe lára rẹ̀ ní òfin wá ṣe. Pálára tì darapọ̀ máa bọ̀ máa ṣe torí tọ́lọ́run máa ṣe lára máa dàrẹ láàmú wallahi rọrùn gan wọ́n náà padà rí pé tí wọ́n tó ń bú lánàá tó wá bẹ̀rẹ̀ sí ṣe lónìí àwa padà rí pé ah, ọlọ́run foríjì mi ò mí mọ̀ pé dùn báyìí ẹni tí ò bá fi sẹ́nu ní mọ̀wé ṣe dùn tó wọ́lá ó dùn gan. lára tó tún fa náà ni ìtìjú ìtìjú wà lára tó fa táwọn èèyàn fi rí pé ẹlòmí àrífẹ́ ah, ọkọ̀dún tó ń dẹ̀ ti wà níbi tó ń wà yìí tí kò wá sọ sí with this age tó ń fẹ́ di mùsùlùmí òun fẹ́ máa ṣe Islam àti àwọn èèyàn ní máa wò pé ah, kí ló wá ń ṣe òun báyìí sìn yìí Islam at this age rárá pàtìjútì pàtìjútì má wọ́rì wọ́láàrí alìhàyáù ah, tí ọ̀ bá ń tijú lórí àwọn kankan láyé kò ní rí dáadáa sí tí ọ̀ bá pàtìjú ti lórí àwọn kankan wà ìmọ̀rí ọjà ní tẹ́lẹ̀ mi ń tà kí ní lọ síwájú ọjà tẹ́lẹ̀ mi ń tà ó pàtìjú tì ní tó yá bẹ̀rẹ̀ síta lẹ́fi máa rí pọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá àwọn wàyáwá haúsá àtọ̀pọ̀lọpọ̀ àwọn bísínẹ̀sì mi tí wọ́n ń ṣe a ru ẹrù sórí a máa kiri oríṣiríṣi nǹkan kiri òdìdí bá lélé ájòkó a máa gé wọ́tàmẹ́lọ̀ a máa gé ọsàn ẹ wá wọn ọ̀pọ̀lọpọ̀ géńdé ọ̀dọ́ títí wàwá yorùbá ìtìjú náà ni ó fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ yorùbá náà fi di ìdàkudà

ó wá ń ṣe ẹni tí ọlọ́run ọba já pàtìjú mm-hmm. tì máa bọ̀ à ń pè wọn náà pé kí wọ́n náà wá gbàdúrà ó rọrùn gan wọ́n wà mí náà ní àzìbáàbí. ẹ̀rọ náà jẹ́ kan lára àwọn okùnfà yẹn. ẹ̀yìn jẹ́ mẹ́lò wá sún òtàfàárù mi. lára rẹ̀ náà ni àìmọ̀kan mm-hmm. ẹlòmíì ò gbàgbọ́ yóò ni ó ní you understand everything nínú ẹ̀bá yẹn ọkàn máa ka Arabic ni ọ̀ṣà máa ka kéwù ni mímí ọ̀dà sáà ń yẹn very very simple. á ó ṣẹ́rí Allahu akbar kabira àwọn tí wọ́n ti ń ṣe ìsìláàmù ti gẹ́gẹ́ ló máa mọ adùn tó wà níbi tí mò ń sọ yìí ẹni tó wọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹlọ́wù wọn láwọn òlú káàkiri ayé ṣé oríjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe ìsìláàmù báyìí àkọ́kọ́ náà nǹkan tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí ẹni wípé á dàbí ìgbà tí gàgá wà lójú èèyàn tó wá ká gàgá yẹn kúrò ojú akọ́kọ́ là. máa tààbùdú nàmí dúnì ìlà asùnmọ́ àrùn sàmà ètò mò ń hà. ọlọ́run ní kí náà èèyàn sìn lẹ́yìn ọlọ́run. ìlà asùnmọ́ àrùn sàmà ètò mò ń hà. ní kì í ṣe àwọn orúkọ lásán tọkàn nímọ̀ àwọn nǹkan yẹn. sàmà ètò mò ń hà. ẹ̀fọ́ ara ilẹ̀ san lórúkọ. wọ́n rà á bá ọkọ̀ ẹlòmí ànábí ọlọ́run lòun jọ́sìn fún ẹlòmí màlíkà lòun jọ́sìn fún gbogbo tán sì yẹn náà ṣe báwọn kọ́lá ẹwọ́n náà ìtumù àtúmù àbára òkan tó bá jẹ́ èèyàn ẹni tí ìyá rẹ̀ gbin bí náà tó ń sìn yẹn tó bá dẹ̀ jẹ́ kùta ní àbíjì àbí nǹkan kan mẹ́rin tó wọ́n tẹ́bẹ́ mọ́rúkọ dẹ́ sọ ọ̀yàwọ́nà máa ronú orúkọ nǹkan yẹn anzalallahu biha min sultan ó ní pàmíṣọ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run pé kẹsìn kan mí lórí ìyá rẹ̀. Ṣé ń gbọ́ ẹ̀nà ń pè ó? Dáàlì ká tí inú lẹ́kọ̀ ṣe o. Ẹ̀yin tẹ́ ìṣẹ́ Ìsìláàmù rí ń pè pé wá sí rẹ̀ sí inú lẹ́kọ̀ ṣe o. Ọlọ́run sọ nínú àyà yìí tá Yusuf là ń ka o. Àyà fọ́tì. Àyà ogójì. Dáàlì ká tí inú lẹ́kọ̀ ṣe o. Ọlọ́run bá ní ilé ìgangan ń ṣe bó ṣe ṣàlàyé Ìsìláàmù. Dáàlẹ́kà dínú lẹ́kọ́ yìí. Eléyìí gangan gangan ni tó dúró, ó dúró tán. Dáàlẹ́kà dínú lẹ́kọ́ yìí. Ọlọ́run eléyìí gangan ni o. Wàlákínà kìsàwọn náà ìsìlá yàlá mọ́ ọlọ́wà ní ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kọ́ sí wà láyé táwọn ọmọ ìsáwò. Àyẹ̀mọ́ wọ́n dẹ̀rẹ́ àbíká máa sọ fún ọ. Torí kọ́ bá lè mọ̀ ní tàwa ṣe ń sọ. Béèrè nípa Islam, béèrè nípa Islam. Nípa ń pè sáàmù fún ẹ àyẹ̀mọ̀ kan ló jẹ́ kí wọ́n náà máa wá rò gbogbo ṣe rí nìyẹn. Béèrè Ọ̀tọ̀ bá ìsìláàmù lórúkọ jẹ́ fún ẹni lọ́wọ́ àwọn ìlú tí àwọn èèyàn ti ń gbà ìsìláàmù náà tó fi ń yàtọ̀ tó lè dé wá ní. Wọ́n tó gbà ní Nàìjíríà ń bí náà wọ́n ṣèwádìí ni. Wọ́n ní kí wọ́n wádìí ohun gbogbo dájú kò dẹ̀ fìdí tí ń ṣe òótọ́ múlẹ̀. Ṣèwádìí. Wàlákínà kí èyí tó tún wá wà lára ń tẹ́ni tí ó ṣe Islam tó ń ṣe mà sà nǹkan tó ń ṣẹ̀yìn náà lára rẹ̀ náà ni wípé agidi ọkàn ìgbẹ́rùgbọ́n rí kò fẹ́ kò ní gbọ́ kò ní gbà tó bá ti ń ṣàlẹ́ fẹ́ lómi títí sí ẹ̀pẹ̀ wọ́n àjókù jẹ́ kí n explain lọ ẹni lómi tí ẹ gbọ́ kódà àwọn lómi àtúmọ̀ sọ fọ́mọ pé look don't listen to those Muslims Allah kí ló dé kí ló ṣẹlẹ̀ Àyàrìnàdó. Ẹ jẹ́ kó gbọ́ iná ẹgbọ́, ẹ farabalẹ̀ jẹ́ kó fẹ́ wò. Eléyà náà jẹ́ lára rẹ̀ o. Àlékà bí máa yóò fi dókà fi lè máa dé. Ẹ sá máa fi lè round up lónìí. Àlékà bí máa yóò fi dókà fi lè máa dé ó dọwọ́ rẹ̀ o. bí máa yóò fi dúkà sí ìmọ̀háàdì. lọ́sẹ̀ àmójútó ohun tó máa ṣàǹfààní fún ẹ lọ́la rẹ̀. wà máa tẹ ń jú bí yíyẹ ọmọ tànàdí. àti tó máa mú ẹ là lọ́jọ́ kan ọjọ́ ẹsẹ̀ ògbèjì. fàmàlà kẹlẹ́ ìṣẹ̀yẹ fọrùn fi kẹwàá ẹ̀sọ́. kí ló wá ṣẹlẹ̀ tá ń ṣe wá àti fún láti jọ yìí ná. fàmàlà kẹlẹ́ kí ló dé kí ló tún fẹ́ràn rẹ̀ ojú ẹ ṣe dáa. fàmàlà kẹlẹ́. àwọn òbí wà rẹ̀ ṣe dáa. Ah, ah, ṣe ohun tó ń kàn fi ìṣẹ́ náà ni ìwà burúkú tí mùsùlùmí tẹjọ́ ń gbélé ń hù. lẹ́yìn àyà ń fáwọn fi ìkàwà zan. kí ló dé tí wà sí yóò tí ìlàpá lára ẹ torí pé tó dọ̀gá ẹ níbi iṣẹ́ ó jẹ́ mùsùlùmí tó ń ṣe ṣìnà ó eh, tí má wo ti ẹ. nítorí pé wọ́n dárúkọ mùsùlùmí lọ kidnap nígbà tó wá gbọ́ pọ́n ọlọ́pàá kan pààyàn ṣe túnmọ̀ rẹ̀ ní pé gbogbo ọlọ́pàá la pààyàn ni àwògbọ́ pé á nìkan náà kidnap ṣe túnmọ̀ rẹ̀ ní pé kidnap làwọn àmì ìdámú èrò hálì kì í ṣeun tó wà ní ìsìlámù ló ṣe yọ. bàtà ó gidi o lẹ́tí tó sọ pé kí òye padà o. inú ilé tàbídé ìrìsàdé. Ah, ọ̀ á kábàámọ̀ ń jẹ kan. inú ilé tàbídé ìrìsàdé. tó bá padà kúrò láyé tó orí ìsìlámù rẹ̀ mú dání lọ. ọkọ irí yóná dí kálímù náà dí. Ah, èyí ló kí ìgbà tí pọ̀ ẹni náà padà wá sẹ́kún tètè túbá padà. Mọ̀ jẹ́ ní àǹtà àjò. Repent, it's not too late wàtúnbì ah, mímọ́ ìjẹ̀nà eh, ìtawà àìntà àìjọ́ ọba tó wà láyé náà ló lè kínú ló lè gbà ló lè jùsùlá ó lè pé kálìmọ̀ pé mo gbà pé kan ṣoṣo ọlọ́run àìntà àìjọ́ ọdẹ̀ sí ń bẹ láyé mi ń bẹ lára rẹ̀ wàáúntà àìjọ́ àkọ́mútànábì àmì ìzàrẹ̀lọ́kọ́dí àwọn ń bẹ̀ẹ́ tètè àtají kò píkì ó kó tó dìgbà tí pẹ̀lú nínú Islam àdẹ́fẹ́lẹ́ náà tún sọ fún gbogbo ọmọ ya mùsùlùmí táwọn ti ń ṣe pé kí wọ́n rí mẹ́sì nínú Islam wọn àwọn fílẹ̀ náà sọ fún gbogbo mọ̀lẹ́bí gbogbo ìdílé káàkiri gbogbo àwa ìmọ̀ káàkiri náà ẹ jẹ́ ká pe àwọn èèyàn wa padà pé kí wọ́n máa bọ̀ ń lé Muslims سبحانك اللهم الحمد ان لا إله إلا أنت استكبر وتولى السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمراً أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.